الحمد لله الحمد لله الذي جعل الموت حتما على كل حي والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدقى فهم الله ọlọ́wọ́n bá wa ọba ala ọba tí ó dá wa lẹ́yìn ìgbà tó dá wa tán ó tún wá sọ di ọ̀rán àyàn fún ẹnìkọ̀ọ̀kan wáyé pé a ní padà sí níbi tó dá wa sí èyí ayé ń bí ọlọ́wọ́n padà mú wa kú ń bẹ̀ eléyìí kò síbi Muhammad sayyidil awwalina wal akhirin ẹni tó jẹ́ pé òun ni aṣíwájú gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo àwọn tó ti lọ pátá ànábì ni ọ̀gá wọn sallallahu alaihi wasallam wa ala alihi wa sahabatihi ajma'in ìkẹ́ ọlọ́run kó bá gbogbo àwọn sàábà rẹ̀ tán bá ṣiṣẹ́ àti gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ ashhadu an ilaha illallah an jẹ́rìí pé kò sẹ́ni táà sí táà bẹ́ẹ̀ táà sí máa ń pè lẹ́yìn ọlọ́run ọba wa allah ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba wa ni ìbádọ́lá ẹ̀yìn ọdúnsìn ọlọ́run èyí tí a máa fi bára wa sọ̀rọ̀ ní ọ̀sán yìí òun náà ni alwasiyatu wal mirath alwasiya ní wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni ìlàkọọ́lẹ̀ lérí gbogbo wàhálà tí yàn fọjú ayé ẹ̀sẹ̀ káwá sàkọọ́lẹ̀ wípé mo ní nǹkan báyìí mo ní nǹkan báyìí mo ní nǹkan báyìí níta fi ní ká ṣe àkọọ́lẹ̀ ni pé nítorí pé àlejò kan tí máa ń jálùyàn lógìgì tí ò ní sọ fún yàn kó ń bọ̀ tí wọ́n ń pè ní kú òun kàn máa ń dé lógìgì ni básìkò bá ti tó yóò bá àyàn níbi tí a bá ti kàkọ́ọ́lẹ̀ pé yóò ti bá àyàn ni ọlọ́wọ́n bá wà Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa ipé dandan ni kú kò sẹ́nìkan tí ò ní jáde láyé nígbàtí a ti mọ̀ pé dandan èyí tó wá kù òun náà ni pé kẹ́nìkọ̀ọ̀kan wa ká ní àkọọ́lẹ̀ ìwé nínú ilé tá ìntàfẹ́ ṣe pẹ̀lú dúkìá tá a kó jọ tẹ́mi yìí ọgbà wá láàyè láti ṣe má a wà bẹ àwọn tí ẹ̀mí tí wọ́n ń bẹ kán bá wa ṣe kíní kán bá wa ṣe ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ lè bẹ̀rù ọlọ́ ká máa ṣe sàárà kó tó di pé wọ́n fòwò wa ṣe sàárà ká tọ́jú halal wa nítorí kálíbà ló tàbá darúgbó àbí káwọn tí wọ́n jẹ́ ọmọ wa kámọ́bà máa sọ́fà lẹ́yìn ìgbà tàbá lọ tán níta máa ń torí ẹ̀ tọ́jú wàhálà tá ń ṣe kíni tá ń ṣe nìyẹn láyé ń bí náà tí wọ́n bá ń lágbájá wàhálà yìí pọ̀ àní nítorí ọmọ nì torí àwọn ọmọ nì ó tó torí lóòótọ́ ó torí pé ìwọ ló ń fún wọn ní owó ìwọ ló ń fún wọn ní oúnjẹ ìwọ ló ń tọ́jú wọn tẹ́mi bá ti bọ́ kọ̀ṣẹ́ nìkan tí ó yẹ̀ sí wọn mọ́ níwọ̀n bá ní mọ́sálásí ó ṣe o níwọ̀n bá náà sì làwọn ẹbí ó ṣe bẹ́ẹ̀ lómi bá ti kú níjà náà sáré tó bá ti padà sílé kò sí tọ́kàn pẹ̀lú ẹbí ẹ mọ́ títí tóun náà fi wá bá o ẹ̀yọ́ màyá mi ta fẹ́ gbé sọ nílọ ọ̀sán yìí ká pàtàkì ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ lọ́rùn sìn tí wọ́n ń sàbámà tí ayé ò sí padà wá májàmá àlùwàsíyà ká ní ìwé tá máa kọ àwọn oògùn wa tá a máa kọ sí èyí ò pé kó kú básìkò bá ti tó bọ́ọ̀ bá ṣe wàá kọ́ tẹ́rù ń bọ̀ àti gbé kálámù lé pépà tó fẹ́ kọ́ lé lérí ní tẹ́rù bá ń bọ̀ bá ní wa ìkọ́ àkọọ́lẹ̀ tí wọ́n pè ní nínú ẹ̀sìn wa tẹ́rù ọmọ wa báyìí àti ràwé àti kọ́ńtì ó ní kalẹ̀ ẹ̀sìn ni nítorí pé ọlọ́run wa aláàánú ni ìtẹ́mọ̀ bí hayatina wàtẹ́mọ̀ bàdà wàfàtìnà ọlọ́run ṣàkólé kan lérí wa nígbà tá a wà nílé ayé ó tún wá ṣàkólé kan lérí wa lẹ́yìn ìgbà tá a bá sí láyé mọ́ kọjá halali ká sì tọ́jú arísìkì ká mọ̀ nánà àpà owó a máa wúlò fún èèyàn bẹ́yìn bá jáde láyé owó a máa wúlò fún èèyàn tẹ́yìn bá wà nínú sàárè àrísìkí tẹ́yìn kójọ sẹ́ tẹ́yìn bá lò lọ́nà tó dáa yóò sàǹfààní lára ẹ̀ nígbà rẹ̀ ń bẹ tí ọba tó sẹ́mi má yóò tún máa sàǹfààní pẹ̀lú ẹ̀ ọlọ́mọba ní a'udhu billahi ó ní kul innal mawta allazi tafirruna minhu ọlọ́wọ́n bá ní sẹ́ẹ̀rí ikú tẹ̀ ń sá fún ni bọ́bá rẹ̀ wá ọ̀sibítù tá à ń lọ kálọ̀bà kú náà ni bẹ́ẹ̀ bá yà fún ọ̀kadà ó yà fún mọ́tò kálọ̀bà kú ni bẹ́ẹ̀ bá rún yàn tẹ́rí ń fọ́yàn gbogbo wàhálà tá à ń ṣe káàkiri kálọ̀bà kú náà ni kọ́dà ẹlòmíì ò dé lu ẹ̀ mọ́ torí kọ́mọ̀bà kú kò tọ́jú bàbá rẹ̀ àtìyá ẹ̀ mọ́ nítorí pé wọ́n pa tọ́ba ṣe kíni tọ́ba lọlé ọlọ́wọ́n bá ní sẹ́ẹ̀rí kú tẹ̀ ń fàyín náà wó mọ̀lá kíkùn ẹ má wulẹ̀ sá fún fún rẹ̀ ní ọ̀wá pàdé yín ọlọ́run tó sọnù àyà mi ó ní àyínàmà tẹ̀kúnù ó ní ibi ẹ bá rí ẹ kó sí o àyínàmà tẹ̀kúnù ìlú tó bá wù yẹn sá lọ àyínàmà tẹ̀kúnù ọ̀dà alágbára tó bá wù yẹn lè kiri bọ̀ ẹgbẹ́ àwọn tó bá wù yẹn lè darapọ̀ mọ́ wọn àyínàmà tẹ̀kúnù gbogbo tó bá wù kí ẹ lè fi sọ́ra níbi tẹ́ wà ní yòdìrí kòkòmọ̀lmọ́t tásìkò bá ti tó ibẹ̀ náà ni ọ̀pá yé sí walau kuntum fi buruji mushayyada kẹ́ ẹ sá lọ inú àpáta ọlọ́wọ́n bá ní àbí kẹ́ inú àwọn ilé ńláńlá ti security the tight pẹ̀lú gbogbo àwọn equipment ọlọ́wọ́n bá ní gbogbo ń tẹ́ kójọ àti ń tẹ́ fi sọ́ra básìkò òkú bá ti dó ikú ọ̀wọ́lé wẹ́rẹ́ ni láì ní sílẹ̀kùn yóò sì mú ẹ̀mí tiẹ̀ lọ. àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ta kàyí ó ti tó fún wa láti mọ̀ pé ikú wà ẹnì kọ̀ọ̀kan wa náà yọba ń rí bàbá bàbá rẹ̀ dà ìyàwó ẹ̀ dà ọkọ ẹ̀ dà ọmọ ẹ̀ dà ọ̀rẹ́ ẹ̀ dà eléyìí náà ojú oyé wa pé makamaka bí ń ṣe ń kàn wọ́n lé ọkàn ń padà wá ń kàn wọ́n yọ padà wá kàn wọ́n lé yín náà eléyìí ṣe pé kọ́lọ̀ ń di ọjọ́ jìnnà síra wọn láàmà tọrọ ẹ̀yọ́ màyá mi nínú Islam Ibadallah kullu ya'mal àwọn àlùfáà ní kálí tarawají fi gbogbo wa náà là ń ṣiṣẹ́ là ń tọ́jú owó là properties gbogbo àná là ń ṣe àkọlé kan lérí bí ìyà àti bí òṣè ní pa wá wọ́n ní ká mọ̀ pé ikú náà ń retí wa o òun náà sì ń dẹ̀dẹ̀ wa yóò dé lásìkò tá a bá ti kọ ẹnìkan yìí pààyàn ọlọ́run tó dá wa náà ní máa ń pa wá ṣé wá rí ẹ̀mí wa tí wọ́n mú lọ yìí tásìkò bá tó yìí ẹ̀mí yìí òun ni àáfin lọ láàfin bọ̀ tẹ́lẹ̀ ẹ̀mí yìí láàfin lọ láàfin bọ̀ ẹ̀mí yìí náà láàfin yáwó ẹ̀mí yìí náà la fi sanwó ẹ̀mí yìí la fi ṣiṣẹ́ ẹ̀mí yìí la fi tọ́jú nǹkan ibi atọ́jú nǹkan sí property wa àwa nìkan náà la mọ̀ bẹ̀ àwa lè dá lọ́bẹ̀ tí o bá ti sẹ́mi mọ́ ó lè dá lọ́bẹ̀ mọ́ tọ́ ọba wa ti kọ́ lẹ̀ ta ni ọ wà lọ́bẹ̀ ó gbé property àti yárísìkì rẹ̀ ó gbé sá fún ọkọ ẹ̀ gbé sá fún ìyàwó obìnrin mi ń ọkọ àṣà kan tán tún gbà ń lò ó sínú yọ̀ọ́ ra lẹ̀ yọ̀ọ́ bá ń kọ́lé kò sì ní sọ fọ́kọ ẹ̀ wọ́n wá béèrè bí kí lórí àní àà ah, kò ní jẹ́ wọn parí ẹ̀ ẹ̀yìn ẹgbà tó bá wá sọ fún tó sọ fún ma pé àwọn owó náà padà àwọn lo property rẹ àwọn ọmọ ńlẹ̀ àwọn ni wọ́n padà wá ta káwọn ọmọ ńlẹ̀ kí wọ́n wá ta ẹ̀dẹ̀ sọ wá da ọ̀dà fún bíi káwọn ẹbí rẹ̀ ń ṣe kí ni kí wọ́n ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ibi tá a dé ọlọ́run ti má bẹ̀ ẹ̀dá kan ò lè ní ọmọdé bẹ́ẹ̀ ibi tó sì ní dé ọlọ́run ti máa bẹ̀ ẹ̀dá kan lè promote ẹ kó gbé ọ débẹ̀ tó bá ti gbà yín gbọ́ ẹ̀mí ló ń fu yẹ wọ́n lé mi wọ́n lé mi wọ́n lé mi náà lẹ́lọ́mí fi ń kú sẹ́nu àwọn tí wọ́n lé gan ṣe ẹ̀mí yìí tó ti wá bọ́ àwọn àlùfáà ní gbogbo àṣírí wa pátá ọlọ́ọ̀nì kan ló kù tí ọ máa mọ̀ gbogbo bí alówó sí gbogbo àwọn tó jẹ wá àwọn táwa náà jẹ ọlọ́ọ̀nì kan lọ́mà nítorí pé àwa tí a sọ fáyé pé ẹ̀dá kan ẹ̀ bá ń sàn ẹ̀dá kan nǹkan báyìí wà níbi báyìí ẹ̀ bá ń lọ bẹ ẹ̀ gba ẹ̀mí ti bọ́ wọ́n ní kọ́dà nígbà míì kí wọ́n wà lánìyàn yàn pé èèyàn san gbèsè tó ń di ọlọ́ tẹ́mi ọ̀bá sí máa òòrì samá nígbà míì máa ń bẹ nínú àníyàn yàn pé ah èmi náà fẹ́ ṣeré láyè èmi náà fẹ́ kọ́ mọ́ṣáláṣí èmi náà fẹ́ ṣe ẹ̀fẹ́ gbẹ́ bọ́ọ̀wò fún yàn wọ́n ní bọ́ ọba kọ́ lẹ̀ yìí pé ẹ bá ń ṣe é tí n bá jáde láyé wa ẹ má ẹ̀mí lè bọ́ ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe báyìí bọ́ ọ bá ti lọ wọ́n wàá ṣe yọ wàá dà gẹ́gẹ́ bí pé wọ́n náà lọ wà láyé ló ń sin kan rẹ̀ àmọ́ tó o bá kọ ẹni sìn lẹ̀ ọ̀hún tó ń lọ ń yìí náwó mẹ́ ibi wọ́n ti náwó ọlọ́wọ́n bá ní yọ́wọ́ màlá àyànfọ́ màálùn wọlé àbàlùn bẹ́ẹ̀ bá ti jáde láyé tẹ́ bá ti bọ́ ṣáájú lé ọ̀run ibi ẹ̀ wà ní ọlọ́run ló wọ́ sàǹfààní ń bẹ́ o wọlé àbàlùn ọmọ ọmọ mi kò sàǹfààní ń bẹ́ o illa man atallaha bi qalbin salim ẹni tí yóò máa gbádùn ń bẹ̀ tíyàwó ní jẹ lẹni tó bá pàdé ọlọ́run tẹ́mi rẹ̀ sì fúyẹ́ ẹ̀mí rẹ̀ fúyẹ́ kò ń bí ẹ bọ kò sẹ́bọ lẹ́mí ẹ̀ ẹ̀mí rẹ̀ fúyẹ́ kò di àwọn èèyàn gbèsè kò dá wàhálà lẹ̀ sílé ńlé pẹ̀lú kú ẹ̀. ìbádàlá ẹ̀yà rúṣẹ́ ọlọ́run ni wọ́n sì ya yẹfun sulfa izun wọ́n ní pẹ̀lú kéèyàn máa lákọ̀ọ́lẹ̀ yìí lérí àwọn properties tó bá ní àti gbogbo àwọn dúkìá tó ní kọ́ níbi tó kọ́ sí ọkọ̀ àdírẹ́sì bẹ̀ ọkọ̀ fún nàmbà bẹ̀ ó tún kọ ìké alágbájá àyímà tí wọ́n bá díbẹ̀ tán tí wọ́n táwọn tó ń fẹ́ dàrú máa lọ́wọ́ ọwọ́ lọ lè wọ́n lọ lè bá ẹni tí ó wà ní ìké rẹ̀ wọ́n tàn mọ́lẹ̀ sí ọwọ́ àdàlẹ̀ sínú gbó ẹbí ọmọ arọ́mà owó gùn lásìkò òjò lásìkò ọ̀rùn ọwọ́ ń pẹ́ apàdàkọ̀ apàdàkọ̀ táwọn sọ fún ọgbọ́kọ̀ síbẹ̀ ọmọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ lọ́nà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní pẹ̀lú kí ìwọ̀n sàkọọ́lẹ̀ yìí yẹ̀tàmọ́ta àbùlà àwọn ọmọ ìyẹ̀tọ́ ikú máa sọ́fà wọ́n sì lọ libi téèyàn gbé ẹrù sí àrísìkì sí wọ́n ó débẹ̀ wọ́n sì máa gbádùn pẹ̀lú ẹ̀ anábì wa Khidir alayhi salatu wa salam astaghfirullah ẹrù ọlọ́run ọba ni wọ́n pè é bọ̀dé nínú tàntà ń gbọ́ nílẹ̀ yorùbá ń jọ nípa ànábì ọlọ́run àmọ́ ìgbà àgbà padà wádìí wọ́n ní ẹrú ọlọ́run ọba ní Khidir ànábì Musa aleyhi salatu wa salam ó rí pé òun ti ní mímọ̀ tọ́pọ̀ ọlọ́run ọba ní ìmọ̀pọ̀ èyí tí ń fún ọ nímọ̀ lọ́dọ̀ ẹrú kan kọ́lá kìí sá ànábì ọlọ́run àmọ́ mọ́ kọ́ láwọn kan tó pé nǹkan wọ̀ wá lọ lè kéwú lọ́dọ̀ rẹ̀ sí ipò tẹ́yìn wà láyé tẹ́yìn ní mẹ́rẹ́kù tí Khidiru ṣe ọlọ́nkọ́ bá wa ní kẹ́yìn gbogbo wọn nígbà àwọn délùú kan wọ́n rí odidi ilé kan tó ti dàwó Khidiru ní Mọ́sá àákọ́lé yìí o Mọ́sá ní ìlú tó wọ̀ fún wa lóúnjẹ tó wọ̀ fún wa lómi bóò láti máa bá wọn kọ́lé láì gbowó ọlọ́wọ́n ba lóní akọ wọ́n sì tún lé náà kọ́ àṣé bàbá tó ní ilé yẹn èèyàn dáadáa ni wa kana abuhuma saliha ẹni eré ni ẹni eré ni àṣé gbogbo owó rẹ̀ góòdì rẹ̀ ó wà nínú ọ̀kan nínú àwọn yàrá yẹn tó ti bò mọ́bẹ̀ àwọn ọmọ òrukàn tọ́jú àwọn ọmọ rẹ̀ wọ́n ti wá ń dààmú wọ́n ń sọ́fà káàkiri wọ́n rìn káàkiri láàrin ìlú wọn orílẹ̀ sùn wọn òróúnjẹ jẹ bí ń pa wọ́n wọ́n sanná ní ọlọ́run fi ní kí wọ́n tún lé nà kọ́ nígbà wọn kọ́ tán àwọn aráàlú tó ẹrú ọlọ́run bá kan ti bá yín kọ́lé bàbá yín o ẹ padà sí ilé bàbá wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí gbádùn bẹ̀ nígbà kan wọ́n kàn wọ yàrá yẹn náà bá di ah, wà nínú lẹ́ńbí náà bá tú lọ́ba di bọ́ọ̀sì ńlá góòjì ló kún ní gbogbo ẹ̀ làwọn ọmọ yìí bá di olówó jama jama tí ìbá ti pẹ́ ọlọ́run ọba tọ́ka ìbá ti pẹ́ ọlọ́run tọ́ka yóò jẹrà má bẹ́ẹ̀ náà ni pọ́pátì lọ jẹrà tó bá sọ́ra òógùn rẹ̀ gbé tó ọba ní wíìlì tó ń kọ sílẹ̀ tí wọ́n pè ní wàsíyà àwọn ọmọ yìí wá dọ́lọ́lá wọn dọ́lọ́lá wọ́n kúrò nínú dààmú ayé àwọn ọmọ mi tán dààmú lọ́wọ́ báyìí wàláhì bàbá wọn èèyàn rẹ̀ ni ó sì ní ọrọ̀ ó sì ní owó lọ́wọ́ àwọn èèyàn ó ní transaction tí ń bá àwọn èèyàn ṣe tí wọ́n jọ ń ṣòwò àmọ́ àwọn èèyàn ni wọ́n jàǹbá ní òkó kalẹ̀ mọ́ èèyàn rẹ̀ tó wá jẹun ìtọ́ jẹ́ kó fa wàhálà fáwọn ẹbí ẹ̀ ni pé kò ní wíìl kò lákọọ́lẹ̀ wọ́n bá lákọọ́lẹ̀ ní sẹ́yìn pé wàhálà ò ní dé bá wọn mà wọ́n kàn lọ lè bá wọn ní kọ́mpìnì pípé bàbá wa ní nǹkan báyìí ẹ bá wa gbé àwọn náà ó sì dìde lára ẹ̀ máa live fine wọ́n máa ṣàdúrà fún Ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ọmọ wa ò ní dọ́mọ alubára o wà á tààtì ibi ọlọ́mọṣẹ́ ìfún ọlọ́mọ alábàríkà kọlọ́mọṣẹ́ jẹ́ mi ogún pẹ̀lú aláfẹ́ ara kọlọ́mọṣẹ́ ìsànú wa astaghfirullah innahu huwal ghafurur alwasiyatu ẹ̀yọ́ miami ní tí wọ́n ń pè ní will hiya al-amru bit-tasarruf ba'da al-mawt bil-kitaba òun náà ni ká ní ìwé kan tí a kọ gbogbo àwọn nǹkan tí a fẹ́ ṣe tí ẹ̀mí ó pọ́sibù kẹ́mi ọmọdé àti kíní kọ́mọdé àríṣe bóyá ọ̀fẹ́ kọ tó jẹ́ tiẹ̀ tó ní tó wà lọ́wọ́ rẹ̀ àti tó wà lọ́wọ́ àwọn èèyàn àbí gbèsè tó jẹ property àwọn nǹkan tó wà lọ́rùn ti tiẹ̀ náà ọmọ kọ́ kalẹ̀ àbí olóoru tó fẹ́ ṣe nípa ẹ bá ń kọ́ kalẹ̀ ọlọ́wọ́n bá sọ ní Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní kutiba alaykum idha hadara ahadakumul mawtu àti sí ní dandan fún yín ẹnì kọ̀ọ̀kan yín tí kú bá wá bá yín in fi orí a kọ́ ilé kan tó ní iná kó sì kọ́ pé ó gbé fún mọ́ṣáláṣí ó ní mi lẹ́yìn rẹ̀ ń tara kàkàìrà àwọn tí wọ́n fi dáadáa lẹ̀ tí wọ́n fi pọ́pátì lẹ̀ tó wọ́pọ̀ lọ́wọ́ wọn àlùwàsíyàtú lìlúwálídẹ́yìn kí wọ́n kọ wíìlì kí wọ́n gbé kalẹ̀ o àyè máa ọlọ́run lè sọ pé àwọn ni wọ́n kọ́kọ́ lọ àwọn òbí wọn wọ́n lè ní nǹkan tí wọ́n máa fi ṣayé bàbá àdá àti yára onídàámú ọlọ́run nìkan lọ́rọ̀ ndọ́kọ̀ lọ jama wala akrabin gbogbo àwọn ọmọ àtàwọn tí wọ́n súnmọ́ wọn pẹ̀lú wàsíyà yìí ọlọ́run bá ní bil ma'ruf wọ́n máa fi rí dáadáa ṣe haqqan ala al-muttaqin ọlọ́run lẹ́yìn sọ yìí àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ni wọ́n máa kọ́ ò nítorí tán ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kí minalá ìbẹ̀rù ọlọ́run òun náà ní kọ́ máa páyà ọlọ́run pé kò sí tọ́lọ́run ò lè ṣe fún ọ alkhawfu min aljalil wal amalu bitanzil kó ṣe máa lo alukur'an kọ́ máa lo tí wọ́n bá ní ọlọ́run sọ ànábì sọ wal istidadu wal rida bil qalil ẹni wọn bá tọ́lọ́n bá tasí ọlágbádá yọnu pẹ̀lú ẹ̀ nítọ́lọ́n kádàrá mọ̀ wọ̀nù mọ́ dára ẹlẹ́ẹ̀kẹrin wọ̀lẹ̀ ìṣtà ìdádù lè yọ́mẹ̀ rahil kéèyàn ọmọ palẹ̀ mọ́ fún ikú ní dojoojúmọ́ ọmọ palẹ̀ mọ́ rọ̀lẹ́ ọmọ ma mọ́ lálẹ́ ọmọ palẹ̀ mọ́ láàárọ̀ la wọ tó ń palẹ̀ mọ́ oye àṣetáni òní wọ̀n yẹn nítorí pé dojoojúmọ́ lọ́mọdé rù àlejò tí wọ́n ní ń bọ̀ tí wọ́n fún ọ déètì tí wọ́n fún ọ lọ́jọ́ tí wọ́n fún ọ lásìkò tí pé ọgbọ́n ọdún ọgbọ́n ọdún sí ni kò sí kú lójú wọn ó sì kó gùn sẹ́jọ́ fún ìfẹ́ mọ́ owó àtàlẹ́jọ́ sí àdéhùn yẹn ṣe rí tọ́lọ́wọ́ bá sọ fún wa yìí ọlọ́wọ́ bá ní àwọn olùbẹ̀rù ọlọ́wọ́ máa ṣe ọlọ́mọṣà tí Muhammad sallallahu sallam anábì ma haqqu muslimi lahu shay kò tọ́ fún ọmọ mùsùlùmí kan ọmọlúwàbí tó tó wá ní nǹkan kan tó yẹ kọ́kọ́ lẹ̀ wọ́yà nǹkan tọwaa tó ṣẹ̀ ní tó wà ń bì kátẹ́ nìkan ọmọ àtúwọ́ nìkan àbí nǹkan fi sọ lọ́wọ́ tẹ́nìkan kan ọmọ lẹ́yìn oúnjẹ òun àtọ́lọ́ tó o sì ní pé kí ní ọyẹ kọ́kọ́ lẹ̀ yáwó lọ́wọ́ àwọn èèyàn o sì lọ́kọ́ lẹ̀ alẹ́bìnrin kò tọ́ fún mùsùlùmí gidi nǹkan tó yẹ kọ́kọ́ anábì ní illa wa wasiyatu maktubatun inda ìgbà tí ọmọ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run nígbà tó jẹ́ pé before kíjọ́ méjì ò tó bá ó ti kọrin tààrí ó ti ṣe kíni ó ti kọ́ sílẹ̀ ìjọ́ méjì kọjá ò tí ì kọ́ sílẹ̀ ìsìláàmù rẹ̀ ìfún mi nítorí pé àmàntọ́ gbẹ́mílé àṣìmẹ́ni tó promise rẹ̀ ọ̀kan náà àwọn ẹni rẹ̀ láwọn àlùfáà wa sọ́lọ̀fù sọ́ọ̀lẹ̀ wọ́n fẹ́ kírun ní mọ́sálásí kan àfáwa ni imam wọ́n kẹrùn àfáàgbà lẹ́nu dáhùn ó wá bá wọn mọ́ṣáláṣí èyí kìí àfáàgbà tó bá wá báyàn mọ́ṣáláṣí imam mọ́ṣáláṣí yẹn lọ́lẹ́tọ̀ láti kẹrùn kìí sọ àfáàgbà yẹn àfi tí imam yẹn bá yọ̀ǹda fún pé ẹ kẹrùn fún alókù imam àfáàgbà yẹn wá ní imam ìwọ lọ́lẹ́tọ̀ láti kẹrùn wọ́n ní imam mọ́ṣáláṣí ó yá kẹrùn imam yẹn wá ń sọ fún àfáàgbà pé ẹ kí sẹ́bẹ̀ kọjá lọ ni ẹ bá wa kí tó bá dà lásàrì ebí mi ní òkè fún wọn imam wa wẹ̀yìn báyìí ó ní à ń tọ ìmáàmù ó ní sí ìmáàmù ni wọ́n wọ́n ń palẹ̀ máa lásàrì ta ló sọ fún ọkọ̀ dà lásàrì tẹbọ́lá wọn ni ọlọ́run ojú táwọn fi ń wáyé yìí ó yàtọ̀ sí ojú tí wọ́n fi ń wo kọlọmọdé adọ́run mọ́tọ̀ kọlọmọsẹ̀ ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣẹ́wárí wíìlì ta wíì ó pín sọ́nà mẹ́ta èyí tó jẹ́ dandan wà èyí tó jẹ́ pé afẹ́ tọba kọ́ọ̀lẹ̀ ọwà èyí tó jẹ́ pé èèwọ̀ ni ọgbọ́dọ̀ kọ́ọ̀lẹ̀ nínú ìtumọ̀ islam lèmi ń sọ ń sọ ìtumọ̀ nínú wíìlì àwọn òyìnbó àtàwọn lọ́yà wa ṣe mọ̀ pé abéṣì yẹn lérí pé kò sẹ́sìn ni ìtẹ́sìn ni a máa ṣe gan là ń ṣe kíni iná là ń ṣe òun náà ni ká máa pín ogún ara wa lẹ̀ ọ ò lè pín ogún ara rẹ lẹ̀ ọ yà kọ wíìlì ni wíìlì lọ́dọ̀ ti islam kìí fi ká pín ogún wíìlì ti islam oye òun náà ni pé wájìbá èyí tọ́jọ́ ra yẹn ń bẹ̀ òun ni kọ́ọ̀kọ́ gbogbo owó tó ní lápamọ́ àti gbogbo àwọn properties tó ní èyí tó súnmọ́ àti èyí tó jìnnà nítorí ìkànlẹ̀kùn àlejò gígì tí máa dé tí ò ní di ọ júwe ibi tọ́wà fún wọn kọ́mọ̀bà jẹ́ pé gbogbo wàhálà rẹ gbogbo ogun rẹ àwọn ẹni ẹlẹ́ni náà máa wá jẹ sọ ọmọ yọ ọdún tó lò ń bíṣẹ́ sọ ọmọ yọ ọdún tó lò nídìí owó sọ ọmọ bí ó tráfù lọ́kọ́ tó rí sàjọ kọ́ wá jẹ́ pé àwọn nǹkan tí wọ́n tàn pẹ̀lú ẹ̀ wọ́n wá ń gbádùn àwọn ẹbí ẹ̀ wá ń sọ́fà sàárà tó yẹ kí wọ́n ṣe ń bẹ̀ fún ọ gan tí wọ́n máa bá ọlọ́run wọn ò rí sàárà náà sẹ́ẹ̀ látara pé property rẹ̀ padà wá waste owó rẹ̀ padà wá waste nígbà tó ní just ordinary eh, eh, a4 paper la ilaha ila tó fi kọ wílẹ̀ àbí exercise book àwọn àlùfáà ní dandan ni ká kọ gbogbo nǹkan tí ọba jẹ́ téèyàn kalẹ̀ à ń bẹ láyé gan à ń sàbòsí fúnra wa jama da òwò papọ̀ tó sì máa dọ́gbọ́n àti káti wá pé òsì láyé má yọkàn sọ fẹ́ bí náà ni pé tó ẹ̀yọ́ ma ẹ fáyín owó yín o bàbá yín oye ọlọ́nkọ́kẹ́ o ten million sì mẹ́lọ́wẹ̀ kò sì ní kó ten naira kalẹ̀ nígbà táà ń bẹ láyé gan owó ń dàrú gbogbo àtàwọn ni táà láyé má torí ẹ̀ láti wọ́n gbàgbé o gbogbo àwọn gbèsè tó jẹ àwọn èèyàn sórí tọba ní owó ẹnìkan lọ́wọ́ rẹ̀ tó kóṣe lọ́wọ́ kọ́ lẹ́ẹ̀kan lè bá bọ́ san torí nǹkan méjì alákọ̀ọ́kọ́ kọ mọ́mọ́ wàhálà lọ́rùn nítorí pé òògùn wọn ni wọ́n kó lé àwọn tí kó lé wọn ò rówó gbà má àwọn ẹbí gbogbo àwọn nǹkan tọ́jú táwọn èèyàn tọ́jú àmánà bá ń tọ́jú ẹ̀ bá ń tọ́jú ẹ̀ bá ń tọ́jú ẹ̀ kọ́ọ́lẹ̀ káwọn ọmọ mọ̀ pé eléyìí ṣe tèmi o wọ́n ní abáwọn tọ́jú ẹ̀ ni o gbogbo àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tí ẹjọ́ dàpọ̀ nǹkan báyìí kọ́ńpìnì báyìí mẹ́rin àti lágbájá làjọ ń darí ẹ̀ iye báyìí ni kápítà ni iye báyìí ni kápítà tiẹ̀ náà nítorí pé kọ́ máa di pé ń tọ̀ wọ́n wà á dé lẹ́yìn ìgbà tó dákẹ́ yóò máa pé èmi gan mo ní gbogbo kápítà ń bá mi ṣiṣẹ́ kọ́lọ̀ ń sọ níbẹ̀ o gbogbo tó wà lákọọ́lẹ̀ tọ́jẹ́ tí ẹ̀sìn ní kakọ́ọ́lẹ̀ òun náà ní gbogbo tó bá jẹ́ ìwò àwọn èèyàn lọ́rùn wa nítorí kọ́ mọ́bà sí wàhálà lẹ́yìn gbàtà bá lọ tán nígbà àwọn ọmọ lẹ́kẹ̀jì bá dé tí wọ́n ní arákùnrin wá lówó ọwọ́ ayáwó kan lọ́wọ́ mi tó kọ́dà mọ́tò tó ra ní ìdájọ́ owó yẹn ni mo yá táwọn sọ pé bàbá ọ̀sọ́ bẹ́ẹ̀ o bàbá ọ̀sọ́ bẹ́ẹ̀ o ń bẹ̀ wọ́n ti dé ẹ má gbà fún olè ni wọ́n o wọ́n sì sọlẹ̀ anabi muhammad sallam anabi ni sọ́hìbù dín kọ́lùbù mu'allakun hatta yókùtọ̀ ẹni bá jẹ gbèsè lọ́rùn kọ́lùbù rẹ̀ ọkàn rẹ̀ ó wà láàrin àfonífòdì ayé sọ́run kò ní bọ́ sọ́run tán wọ́n sì máa yanjú ẹ̀ yóò sì máa dààmú títí tí wọ́n fi san gbèsè náà tọ́mọdé fẹ́ kírun sókú kala tani bàtí ní àlẹ́ ah, ìdẹ́yìn sọ́jẹ́ gbèsè tọ́mọlọ́jẹ́ gbèsè ànábì ní sọ́lù alá sọ́hìbùkùn ẹ kírun sọ́rọ̀ yín la nítorí pé ànábì ò ní fẹ́ kó wọ́n sàdúrà kọ́mọ́gbà ànábì fẹ́ kí kanjọ́ kan wọ́n lọ́jẹ́ gbèsè ọ̀rẹ́ rẹ̀ ló wọ́n san ànábì ní ọ̀sán ànábì bá kírun sí la ànábì pàdé ẹ̀ ànábì ní bóò ni olóhun bóun ṣe san náà lòun bá lọ ànábì tó pàdé ẹ̀ bóò ni olóhun ti san ànábì ní sísan náà ni wọ́n fìdí rẹ̀ lọ́mọ wá pé owó rẹ̀ àti owó ẹni kọ́lọ̀ mọ́fì kan wọ àdúrà burúkú ni ó kọ́lọ̀ ń sànú wa yawma la yanfa'u malun wala banun níjọ́ tí a wí yìí sórí owó ọ̀sánwó padà tọ́ba ti bọ́ tí wọ́n fi di owó òun ní rẹ̀ fi sàkáǹtì ẹni dààmú tí ò náwó yá olówó gbogbo tó bá wà lọ́rùn wa kakọ́lẹ̀ ọ̀kan náà wọn sheikh wa náà wọn dakatira wa náà wọn doctors wọ́n ṣe lecture níbi kan wọ́n wá sọ fáwọn èèyàn pé tó gbẹ̀yìn tẹ́ ní property òkú lọ́rùn ẹ kó fáwọn ẹbí ẹ o torí tọ́ba dídá lè kéèyàn o owó ò ní wúlò o ọmọ ò ní wúlò o inú dáadáa yẹn ni wọ́n ti máa mú o nígbà wọn parí lecture yẹn lọ́ọ̀yà yẹn ọ̀kan náà àwọn lọ́ọ̀yà ọba wa bá wọn ní dìmọ́tò ó lóun fẹ́ rí wọn oníṣẹ́ oníbàbá olówó kan tí òun máa ń ṣe òun jẹ́ lọ́yà rẹ̀ oníbàbá olówó yẹn wọ́n láwọn àjọ lọ́lẹ̀ ra ilẹ̀ 100 million sí ìlú kan báyìí àmọ́ lẹ́yìn òun àtọ́lọ́hùn àti bàbá kò tó tún mọ̀mọ́ òun ti wá wò pé tí ah, bàbá yìí ti dákẹ́yìn ní ní pé kọ́ wọn gbádùn ni wọ́n máa ṣe tàbí onítẹ́mìlẹ̀ ọmọ ẹ̀ wọ́n máa gbádùn ayé òun ti pláàni ìgbésí ayé wọn lórí ẹ̀ àmọ́ wọ́n àti tẹ́ẹ̀ṣe ìtọ́sí wọ́n àti wọn ó dẹ́rùbà wọn nígbà ọ̀rọ̀ wá rí báyìí lọ́wọ́ òkè tọ́ kó wọn ojúwe ibi ilẹ̀ náà wà àfáàyàn wá ní sọ ọyá ìṣó ìṣó ọyá bọ́ọ̀nù mọ́tò ìṣó lórí àwọn ẹbí wọ́n sì débẹ̀ wọ́n sì dìlífà gbogbo owó ilẹ̀ tí ọba sáfà ti ń ṣe wá sí ayé ọmọ bàjẹ́ ni ọwọ́ ń sàṣàlátù sàṣàlátù ló kàn láyé yín àní ẹni ká máa ṣe wáàsí káwọn èèyàn lè máa kúrò nínú òde ìwà ń dá wákà sí ìtọ́wá kànú tó bá ta ànábì mbẹ ogún ànábì mbẹ lẹ̀ tá a ṣàlàyé báwọn èèyàn ẹ sílẹ̀ ayé wa ń bàjẹ́ wàhálà ń ṣẹlẹ̀ táàbà ọba ti ṣe wáàsí má ó ti yé ilé ayé àwọn èèyàn dà gẹ́gẹ́ bí ẹranko nù ẹ̀mí yóò dáa wáàsí ni máa ń túnṣe àdámọ́ ọmọ èèyàn kò dáa torí ọlọ́run ṣoṣo kùránì kalẹ̀ láti wá tún àdámà wá ṣe abẹ́lẹ́wọ̀n aláàkọ́lọ́ mọ́sà mú ọdún ọkọ́lọ́ sánú wa alwajiba nínú àwọn wíìlì tó ẹka kọ́lẹ̀ tọ́jú ọ̀ràn yàn òun náà ni àwọn nǹkan gbèsè tá a di ọlọ́run ọgbà ramadan pé ọkọ̀ọ́lẹ̀ ọfẹ́ sahaji olówó lọ́wọ́ ẹ̀mí fẹ́ pin àbọ̀wọlé rí ààrẹ ọkọ̀ọ́lẹ̀ kábọ̀ sahaji olórí fọ́lọ́n pé tọ́lọ́mọ́ sí nǹkan báyìí fún wọn ló ṣe báyìí ọ̀rọ̀ yẹn ní fún ọ̀daràn kàfàrà kan láwọn kàfàrà bóyá bá obìnrin àṣepọ̀ ní ọ̀sán ramada fàǹgbó ti jẹ àwẹ̀ 60 àti ká fún èèyàn 60 ní oúnjẹ ọkọ̀ rẹ gbogbo tí yóò jẹ kẹsàn ló pé lọ́wọ́ nìyẹn àdéhùn tó bá bọ́ lọ́wọ́ bá ṣe ẹnìkan lè bá anabi sàṣàlà ó ní òkú òun ṣàdéhùn pẹ̀lọ́lọ́ ó lóun sì nǹkan báyìí àdébìnrin ekutu láhà ẹ̀yọ́nù pọ́pátì rẹ̀ fọláwọ̀ ahakùbìlìwọ̀fà tàbá ní ká máa pé àdéhùn ká máa pé àdéhùn ọlọ́run òun nìkan lọ́kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí ká máa pé àdéhùn fún alwasiyatul mustahaba sẹ́rí òun náà ni wíìlì tọ́jẹ́ pé mustahaba afẹ́ni gbẹ̀yìn bá lè ṣe ọ́ dáa sọ̀rọ̀ àyàn fún òun náà ni kéèyàn ó bu díẹ̀ nínú owó rẹ̀ kọkọ̀ ọ yìí pé tí n bá dákẹ́ o sẹ́rí ilé mẹ́ta tí mo ní kan ẹ kó gbogbo àwọn afọ́jú síbẹ̀ kẹ́ẹ̀sì kó oògùn síbẹ̀ fún wọn kẹ́ẹ̀ máa tọ́jú wọn ọ̀kan nínú àwọn ilẹ̀ tí mo ní ẹ bá ń kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ mo bùn yín kọ́ máa jẹ́ ilẹ̀ fún mọ́ṣáláṣí owó báyìí ẹ ń fi gbẹ́ kànga káwọn èèyàn máa mọ mi ń bẹ̀ dúkìá báyìí mo sọ di endowment owó tẹ̀ bá ń rí ń bẹ̀ ibi wọ́n bá ti ń kàlù Kùránì bí wọ́n bá tán kàlùkùrán ẹ máa fi owó tẹ̀ bá níbẹ̀ sanwó fáwọn afáàtàn kan lálùkùrán wọ́n ló túnṣin tó bá wọ̀ nínú àwọn sẹ́ẹ̀rẹ́ eléyìí ń da dòkú lọ tẹ̀má ẹni bá ń sòkú ń wéṣì owó ni ẹni bá ń sòkú ń ṣẹlọ́hún ń tún wá ń fi ẹ̀ṣẹ̀ ń tún fi ń orí àwọn òbí ẹ̀ gbogbo àwọn ṣe lóore báyìí ìgbàlẹ́ ìwọ̀ fún wa Sa'd bin Abu Waqqas ní àwọn sàhábà ọ̀rẹ́ ẹ̀ nígbà tó wà ní hajj kò kú o àmọ́ ọ̀rẹ́ yẹn lágbá ọwọ́ ní kan sọ anábì ká anábì yọjú sóun anábì wa yọjú sí ọwọ́ ní gbogbo dúkìá wọn pátá òun ń wílẹ̀ fún àwọn Islam àtàwọn mùsùlùmí anábì ní kọ̀tọ́bẹ̀ wọ́n ní wọ́n ní ìdajì ń bẹ̀ anábì ní kọ̀tọ́bẹ̀ ó ní ìdá kan nínú mẹ́ta oko ànábì ní ìdákanu mẹ́ta iná pọ̀ tó àmọ́ bọ́bá jẹ́ pé bó ṣe fẹ́ náà ànábì wá fèsì kan fún jọ́nà ànábì ní inna Allaha ọlọ́wọ́n bá wa tasaddaqa alaykum bi thuluthi amwalikum bẹ́ẹ̀ bá lẹ́sẹ̀ sàárà nínú owó yín nínú dúkìá yín ẹ má jẹ́ ojú wa ń tọ̀ jùlọ ìdákanu mẹ́ta inna wafatukum tẹ́ bá ń fura pé mi fẹ́ bọ́ ziyadatan fi tẹ́fẹ́ làwọn á gbogbo àwọn iṣẹ́ tẹ́ ti ṣe pẹ̀lú ẹ̀mí èyí tí wọ́n wá ń ṣe lẹ́yìn ìyẹn náà tí wọ́n fowó yẹn ṣe wọ́n wá á ma àwọn èyí tẹ́ fẹ̀mí ṣe àṣeyàn lè wà lọ́run kó sì máa gbalada iṣẹ́ tí ń ṣe nílé ayé ó sì wà lọ́run àmọ́ rẹ̀ ní ṣe wọ́n láàfẹ́ kó ju dákan nínú mẹ́ta lọ nítorí pé anábìpalẹ̀ wá sọ fún Saad kó o fa àwọn ọmọ rẹ lẹ̀ àtàwọn bàbá rẹ àtàwọn ẹbí rẹ kó o fi wọn lẹ̀ lẹ́ni tí ó dìde látara rìsìkì rẹ̀ táwọn náà mọ gbogbo ṣe ayé rọrùn khayrun èyí ń da mẹ́ni à ń dàgbára hun àádàtà yẹn tàkà fà fún nàás dukọ̀ wá fi wọn lẹ̀ ní tálíkà tí wọ́n mọ̀ wá tọrọ bára káàkiri tí wọ́n mọ̀ wá sọ́fà mọ́tò ní kóòsì sí káwọn ẹbí rẹ̀ ọmọ sí kíní ká máa ẹwù bá nàbì ti ṣe déédé láàrin kí wọ́n wá bá ṣéwù kan tọ́rọ ìwé ìsìn àbí ni lónìí barakallahu fi irú iná là ń tọrọ nǹkan ẹ̀pọ̀ náà sìn bàbá yẹn ní gbogbo dúkìá àwọn ká máa lò ó gbogbo dúkìá ìbò àwọn ọmọ ẹ̀ńkọ́ àwọn ẹbí ẹ̀ńkọ́ ìdákanà mẹ́ta ni tó bá ti di ìdákanà mẹ́ta lọ wíìlì yà ní sikini à nílò nítorí pé ó ti tako ìpìlẹ̀ nípa ẹ̀rí ọ̀rọ̀ mi alwasiyatul muharrama wíìlì tọ́jọ́ pé ewu ọ ní kíyàn ọkọ̀ ọ̀lẹ̀ òun náà lèyí tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń ṣe àtàwọn tí ì ṣe mùsùlùmí òun náà ni ká mú ìwé ká wá pe lọ́yà kí bàbá ní kọ́ wá ní ká lè sí gbogbo pọ́pátì òun kọ́ wá pín in lójú ayé ẹ̀ kó tó jáde láyé ó pín déédéé o ó pín pẹ̀lú àbòsí o ilé ìwé náà lọ́rùn anábìnrin láwọ̀ sí yẹta lè wá rìfin àríkọ àkọọ́lẹ̀ ogún pínpín fún ẹni tí ó dógún lẹ́yìn ìgbà tó bá kú tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó jọ wọ́n pa àwọn àfáà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pín bí ṣẹ̀rí àti ní kẹ́sí kí ni kí wọ́n pín kódà ní ọmọdéjẹ̀mú ogún pínpín ni pé ẹ gbọ́dọ̀ pín ogún ó dìgbà tí ẹ̀mí ẹni tó lógún bá bọ́ òun kẹ́ni tó wá ń fẹ̀mí rẹ̀ pín yìí àníbìdí láwọ̀ ṣùyà kò tó bẹ̀ báwo ló ṣe máa pín tọ́lọ́ ti pín wọ́n kó pè ọlọ́run ni ó pè lẹ́yìn ẹ̀ adépa àwọn tí akọ wíìlì fún pa fẹ́ ṣe sàárà yóò jẹ́ àwọn tí wọ́n sínú àwọn tí wọ́n fẹ́ jẹ ogún eléyìí ni àgbẹ̀rù ti Islam nínú àwọn nǹkan tẹ́yìn tún lè sọ táwọn afáfẹ́ ẹ má já o ọkùnrin bí ẹsọ o ẹ má kó lórí súnná o tí n bá ti kú ìtẹ́ni ẹgbẹ́ mi lọ ọkọ̀ kalẹ̀ ayé sìnkú sílé ayé sìnkú síbò sílé ìtẹ́ ìlànàbì máa ń kó àwọn sàábà lọ ìtẹ́ ibẹ̀ lọ́wọ́ wà láàrin àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ gbogbo àwọn tó ń gbòkú wá bẹ̀ wọ́n máa ṣàdúrà fún inṣàlọ́ tààlà kọ́lọ́njẹ́ máa bẹ̀ ní jimá ti ń bọ̀ ọ̀rọ̀ ìtẹ́ láàmójútó kí ni pàtàkì ìtẹ́ kí ni orí tó wà ń bẹ̀ fẹ́ni tó bá gbé síbẹ̀ kí ni aburú tó wà fẹ́ni tó bá fi sílé nítorí pé àmàyàtọ̀ láàrin kìrìwò àti mùsùlùmí má àákan kankan ṣe gbogbo ẹ lọ ni kìrìwò kú mùsùlùmí ó kú àdìmẹ́yàtọ̀ láàrin àwọn méjì àwọn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bọ́ba tó ní aṣọ ẹ̀mí wa lọ́wọ́ kọ́lọ́wọ́n sàjẹ́ ní ogun kọ́lọ́wọ́n kọ́sàn fún alálàáfíà ara kọ́lọ́wọ́n bá kọ́wájá láti bẹ̀tán dáadáa ojú wa àtẹ̀yìn wa kọ́lọ́wọ́n jẹ́ gbogbo àwọn tí wọ́n ti lọ kọ́ lọ́mọ́sàbá ni tiwọn àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń lọ lọ́wọ́ báyìí ọlọ́mọ́sàbá ni tiwọn ọlọ́ agbára ọlọ́run ọlọ́ àánú ọlọ́run ọba wa abẹ́rẹ́ ọ̀la ìlú wa erémẹ́dẹ́ wa ọlọ́mọ́sà fi alọ́kàn balẹ̀ àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọ́sà darí wọn gbàgbére ọlọ́mọ́sàbá ni tiwọn sọ́nà bó ṣe lè ti lè ọlọ́mọdé lè mẹ́nu kọ̀ọ̀kan wa musa sọ̀rọ̀ wa rọrùn ọlọ́run fásitì láha innahu huwa al-ghafur rahim akimusala.